àlàyé tàbí ìbéèrè nípa ètò SVA ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan fún àlàyé tàbí ìbéèrè nípa ètò fọ̀fẹ́ ìgbohùn ẹ tẹ òǹtẹ̀ èjì fún àlàyé tàbí ìbéèrè nípa fọ̀fẹ́ ẹ̀rọ ayélujára internet ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sún láti padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ ẹ tẹ òǹtẹ̀ òfo.